Psalm 24 is what I'm reading this evening. Psalm orí kẹrìnlélógún ni mo fẹ́ kà ní alẹ́ yìí láti ẹsẹ̀ kínní. Ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó ti fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí ìṣàn omi. Ta ni yóò gun òkè orí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ tí ń ṣe àfẹ́rí rẹ ọlọ́run jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé yìí kí ọba ògo kó wọ inú ilé wa kí ọba ògo kó wọ inú ilé tiyín náà wá ta ni ọba ògo yìí olúwa tí ó le tí ó sì lágbára olúwa tí ó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé yìí wá kí ọba ògo kó wọ inú ilé ẹ̀yin tẹ́ ń wò mí náà wá ta ni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo ògo ni fún baba àti fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà ní àtìkọ́ṣe ó ń bẹ ní ìsinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín